وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والأربعين وثلاثمائة وعن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قام في شهر رمضان ثم انتظروه في القابلة فلم يخرج وقال إني خشيت أن يكتب عليكم الوتر رواه ابن حبان وعن خارجة بن حذافة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله أمدكم بصلاة هي خير لكم من حمر النعم قلنا وما هي يا رسول الله قال الوتر ما بين صلاة العشاء إلى طلوع الفجر رواه الخمسة إلا النسائي وصححه الحاكم وروى أحمد عن عمرو بن شعيب عن أبيه عن جده نحوه وعن عبد الله بن بريدة رضي الله عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم الوتر حق فمن لم يوتر فليس منا أخرجه أبو داود بسند, بسند لين وصححه الحاكم الحمد لله إقبواي أتعامل تتلي ونيسي ولو أو حديث تجمع النوافل حديث على قوي ولا تلو جابر بن عبد الله رضي الله عنهما وفوانيرو نكبا النبي صلى الله عليه وآله وسلم bí wọn ti ṣe dìde kírun ní òru Ramadan. náà ti ṣe dìde kírun lóru Ramadan ó wá sí mọ́ṣáláṣí ànábì sì ké qiyamul layl nínú mọ́ṣáláṣí àwọn sàábí tí wọ́n láǹfààní àti rán ànábì sallallahu alaihi wasallam níbi títí ń kírun wọ́n darapọ̀ mọ́ nínú ẹgbàá wáyé wọ́n ní tíjọ́ kan ṣoṣo lókè. àwọn èèyàn dúró de ńjọ́ kejì wọn ò rí kánàbí ọ̀jáde ìgbà wọn mi sì sọ yìí pé ó kí tijọ́ méjì wọn dúró de kọjáde ńjọ́ kẹta ànábì ọ̀jáde sallallahu alaihi ìgbà mi òun sọ pé tijọ́ mẹ́ta ló kí wọn dúró de kẹrin ànábì eléyìí قام في شهر رمضان توان سامبي هنا الصلاة المعهودة في ليالي رمضان إنه تام سيسي أما واي نور رمضان إتانا النبي صلى الله عليه وسلم سويك من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إنه بعد دي دو كيرو lóru Ramadan torí gbọgbọ lọ́wọ́ bá gbọ́ àti nítorí pọ́nà ọlọ́wọ́ bá ló tún wẹ̀sán ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ṣàforíjì gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ irun yẹn là nábì kí a ti mà wípé àwọn sàábé wọ́n jẹ́ ẹni tó máa ń sojú kòkòrò láti ṣe dáadáa ju gbogbo àwa tá a tẹ̀lé wọn lọ wọ́n rí kánábì ń kírun. àwọn dara darapọ̀ maa kálukú bẹ̀rẹ̀ sí ní sọ fẹ́ni lana ò ha ń bẹ̀ lánàá ṣe hàn àmọ́ kírun kan mọ́ṣáláṣí lánàá gbọ́dọ̀ yín wà ìmọ̀ wáyé ẹ̀ o mọ́ṣáláṣí ju lọ tàná na wọn ò kan o kankan wà ń bẹ̀ ni wọn darapọ̀ ti ìwáyà tó sọ tijọ́ kejì àyàn pọ̀ ọjọ́ kejì ìwáyà tó sọ tijọ́ kẹta ẹni tó wá ọjọ́ kẹta di ẹni tó wá ní ọjọ́ kejì ọjọ́ kìíní lọ tọ́ lẹ́yìn eléyìí anabi sallallahu alaihi wasallam wọn sá kìdìgbà kan wọn jáde má nínú ìgbà wa tó wà nù sàhíì wọn làwọn èèyàn dúró títí títí tí ó fẹ́ẹ́ tó àsìkò sáré òrìkà náà bí anabi wa jáde sọ fún wọn pé mo mọ ń tẹ mo mọ pé ń bẹ mọ́sálásí bá yẹsẹ pé mọ pé wà mọ́sálásí ṣùgbọ́n inni khashitu an yuktaba alaykum al-witr ẹ̀rú ń bà mí kọ́ ni wọ́n máa ṣe wítìrì lọ́rùn yà lórí lọ́fà ní fi jáde eléyìí Ibn Hibban ló gbà wá nínú Sahih Sahih bukhari anabi sọ pé inni khashitu an tufrada alaykum. salatul layl ẹ̀rù ń bà mí kọ́ lọ́n má ṣe ìrun òru yìí lọ́ràn yẹn lórí yín ọ̀fẹ́ ju al-witr lọ ẹ̀rù ń bà mí kọ́ lọ́n má ṣe lọ́ràn yẹn lórí kọ́ wá jẹ́ pé ńgbà tó bá ṣe lọ́ràn yẹn tán kọ́ agbára òní ka eléyìí ẹ̀jẹ̀ kòtùsọ̀ jẹ́mbẹ̀ ọwá nínú ẹgbàá wọ̀rọ̀ Abu láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha panabi sallallahu alayhi wa sallam wọ́n kírun ní mọ́sálásí àwọn èèyàn kan pẹ̀lú rẹ̀ kírun yẹn nígbà òjijọ́ kejì ó tún kírun àwọn èèyàn pọ̀ nígbà òjijọ́ kẹta àwọn èèyàn bá péjọ wọ́n pọ̀ ju tijọ́ kejì lọ ànábì kọ̀ láti jáde sí wọn sallallahu alayhi gbàtílẹ̀ wa ma ànábì wa ni qad ra'aytu alladhi sana'tum mo rí n tẹ́ ṣe o mo rí n tẹ́ ṣe lálẹ́ àná walam yamna'ni min al-khuruji ilaykum illa anni khashitu an tufrada alaykum kéésì kankan ló mú mi má jáde wá báyìí bí wàá pẹ́ lù ń bá mi kọ́ lọ́ mọ́ sí lọ́rùn àìlèyìn lórí eléyìí gẹ́gẹ́ bí ètò wa nù Bukhari náà nù kí ló dé tànà bí n bẹ̀rù pé kọ́ lọ́ mọ́ sí lọ́rùn àìlèwà lórí torí pé ńlọ́fà tó ń fi jáde lẹ́yìn táwọn Ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa yìí pé àwọn àrùn tó lọ́n ṣe lọ́rùn àlè wa lórí hiya khamsun wa hiya khamsun la yubaddalu al-qawlu ladayya bọ́lọ̀ ń sọ pé ìrun wákàtí márùn-ún márùn-ún àádọ́ta sí márùn-ún àádọ́ta sí ẹnìkan kì í yí ọ̀rọ̀ padà lọ́dọ̀ èmi Ọlọ́run ìyẹn ni pé ìrun ọ̀ràn yẹn tó lọ sí lọ́ràn àlẹ́ wa lórí kò lè lé sí márùn márùn péré náà bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run àádọ́ta ni àádọ́ta ni àti ṣàlàyé pé apá kan nínú àwọn olùmọ̀ wa ní tó bá jẹ́ márùn tá a sì ní alḥasanatu bi ashri amthaliha. gbogbo dáadáa kan tá a bá ṣe á gbalada lọ́nà lọ́pọ̀ mẹ́wàá àṣepé téèyàn bá kírun wákàtí márùn lójúmọ́ láàdá mélòó ni ọgbà yọgbà àádọ́ta láàdá torí pé irun kan láàdá mẹ́wàá ọ̀kan láàdá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lọ́nà márùn ó di àádọ́ta eléyìí lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ọ̀kan ọlọ́run ní hiya khamsun wa hunna khamsun irun wákàtí márùn márùn àádọ́ta ni àwọn ni ọlọ́run fúnra ara rẹ̀ ní márùn àádọ́ta ni ó túmọ̀ sí pé irun wákàtí márùn táǹkì òun lọ́dọ̀ ọlọ́run irun àádọ́ta ni tó bá jẹ́ irun àádọ́ta. ti hasana tó sì jẹ́ bí ashri amthaliha ajẹ́ pé àádọ́ta lọ́nà mẹ́wàá ó di mélòó ó di ọgọ́rùn márùn yẹn ni pé ìwọ tó èkírun tó fi gbogbo ara fi yọ̀ dáràn tí èsìn lọ ẹ wo iye orí tí ń sọnù fúnra ara rẹ̀ lójoojúmọ́ ọgọ́rùn márùn ìrun ni ń sọnù fúnra ara rẹ̀ lójoojúmọ́ wọ́n tó ń sin kírun tẹ́ ẹ fi rún rárẹ̀ ńgbà kan kò yẹ ládàá tó ń sọ fúnra ara rẹ lójoojúmọ́ pàápàá jùlọ nígbà tó o bá máa kírun yìí nítorí kárí mi káwọn máa kí nítorí káwọn yóò lè ba kọ̀mẹ́ǹdì rẹ torí ọlọ́run ọba tó dá ọ lọ sẹ́ńkì kí ẹ bó ti ṣe fi pọ́ lásìkò ó ti yé wa pé ràn ní lékún sí i kí náà Ànábì sallallahu alaihi wasallam pé ẹ̀rù ń bà mí kọ́ lọ́wọ́ má ṣe lọ́rùn àìlèyìn lórí oríṣiríṣi èsì làwọn olùmọ̀fọ̀ níbí ṣùgbọ́n ìtọ́dọ́gba jù ni pé gẹ́gẹ́ bá nàbí ti ṣe sọ inni khashitu an tufrada alaykum salatul layl ẹ̀rù ń bà mí kọ́ lọ́wọ́ má ṣe irun òru lọ́rùn àyàn lẹ́yìn lórí yẹn kíkọ́ má ṣe náfìlà yìí lọ́rùn àyàn lẹ́yìn lórí tí wọ́n á sọ di ọ̀ràn àyàn kò ní jọ́ka nínú wákàtí márùn-ún yóò jẹ́ ọ̀ràn yẹn tó ní í ṣe pẹ̀lú òru yóò jẹ́ ọ̀ràn yẹn tó ní í ṣe pẹ̀lú òru eléyìí jẹ́ ọ̀kan nínú tí ń tọ́ka sí àánú àti ìkẹta Ànábì sallallahu alaihi wasallam tó nílé wa lórí ṣé bọ́lá kò ti ròyìn rẹ̀ wọ́n ní laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma harisun alaykum bil mu'minina ra'ufur rahim aláàánú ló jẹ́ lórí àwọn olùgbàgbọ́ òdodo ànábì aláàánú ni lórí àwọn olùgbàgbọ́ òdodo sallallahu alaihi wasallam ìjẹtẹlẹ ìbáyé wa àánú tó nílé wa lórí ńlọfà ni òfin jáde máa kí bíi tàtẹ̀yìnwá tó ti kíjọ kan àbíjọ méjì àbí mẹ́ta nítorí kọ́lọ̀ wọn má bàa jẹ́ pé torí rẹ̀ ni ó sì ṣe lọ́ràn yẹn tó bá sì ṣe lọ́ràn yẹn agbára wa lè má kà kìí ṣe náfìlà ọ̀sán náfìlà òru ẹ̀yin náà sì ti mà pípé ọlọ́run ni waja'alna al-layla libasa ibi tẹ́ ti fi ara sípò tẹ́ tẹ́ fara wọ̀ tẹ́ sinmi lọ́lọ́run tẹ́ máa sọ kíkẹ́ ẹ máa kí náfìlà kan ọ̀ràn àyànṣe ní ní gbogbo òru èyí súnmọ́ ni pé ẹni tó pọ̀ jù ọ̀mà ṣẹlọ̀ ẹni tó pọ̀ ju ọmọ ẹsẹ̀ lọ rẹ̀ àánú ọlọ́run àti kẹ́rẹ̀ ọlọ́run bò sí lọ́rùn àlewa lórí anabi sallallahu alaihi wasallam náà ó sì sánà kọ́nà má sí lọ́rùn àlewa lórí nítòfà nínú àwọn èsì tí wọ́n sọnù pé ó mú ká anabi kó má tẹ̀síwájú pẹ̀lú òrùn yìí báyìí tá a bá wá wò á rí i pé àwọn olùmọ̀tá ń sọ yìí pé sọ̀látù tarawih tó yẹ pé súnà ni tó yẹ pé súnà ni tó yẹ sìn fún yìí sẹ̀rí fún bẹ́ẹ̀ ni àdìsí tọ́ka sí ṣùgbọ́n kò ṣàlàyé báwo ni wọ́n ti ṣe máa ń ké rákà mélòó wọ́n sì ń ké ìrẹ́ tí wọ́n á bí ẹ léèrè kí lè rí sọ̀látù tarawih qiyamu ramadan ilé ìtànkínú ramadan yàtọ̀ sí man qama ramadan imanan wahtisaban àṣẹ ìsọ̀nilójú kòkòrò wà ń bẹ̀rù tí wọ́n á bí ẹ léèrè ad-dalil al lórí pé anabi gan ṣe hadith wọn yìí láàmú wa pé anabi náà ṣe nínú Ramadan ṣùgbọ́n kò sẹ́rìí ń bẹ̀ lórí báwo láti ṣe kí àti pé mélòó kí kò ń bẹ̀ anabi kírun lóru kan àwọn èèyàn kí pẹ̀lú rẹ̀ nígbà tó dùrù kejì wọ́n wá bóyá anabi kí lóru kejì bóyá ó kí lóru kẹta ni wọ́n ń kà ń bẹ̀ báwo ló ti ṣe gùn tó báwo ló ti ṣe pọ̀ tó kò sí ní tó ṣàlàyé rẹ̀ fún wa nínú àdéhùn ṣùgbọ́n arẹ́rìí inú rẹ̀ pé a lè kí sọ̀látù tarawih nìkíni ní jama arẹ́rìí inú rẹ̀ pé a lè kí sọ̀látù tarawih ní jama ṣùgbọ́n tó ń sọ ìgbìmọ̀ máa ń kí lógún rákà kótó di kó kí mẹ́ta ní wétìrì wọ́n á máa wá wọ́n máa jókòó sinmi láàrin rákà méjì méjì eléyìí kò sí ẹ̀rí rẹ̀ nínú àdéhì kò sí ẹ̀rí rẹ̀ nínú àdéhì. kíkì ní jama Umar radiyallahu anhu wọn là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ kó àwọn èèyàn jọ láti máa kì ní jama ó sì pè ní bídàá. Umar ló kọ́kọ́ kó àwọn èèyàn jọ láti máa kí ní jẹ̀má ó sì pè ní bídà ṣebí láìpẹ́ láì jẹ̀yìn ẹ̀ la sọ pé Ànábì sallallahu alaihi wasallam ló kọ́kọ́ kí ní jẹ̀má àsìkò sọ pé Umar là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ kó àwọn èèyàn jọ kí ní jẹ̀má kí ni ìyàtọ̀ tó rò pọ̀ wà láàrin Ànábì sallallahu alaihi wasallam là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ kí fáwọn èèyàn jẹ̀má. Umar radiyallahu anhu la kókó ẹni tó kọ́kọ́ kó àwọn èèyàn jọ kì í jàmá. barakallahu fi anabi sallallahu alaihi wasallam àwọn òpin ẹnìkan pé ẹ wá ká kírun kan o wọn kàn rí dáná anabi sallallahu alaihi wasallam kírun ìnáwó darapọ̀ máa lábẹ́ laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. àwòkọ́ṣe rere ń bẹ fún wa lára anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n umar radiyallahu anhu òun ló kó àwọn èèyàn jọ láti wá kí ní jama ìdí ni pé umar lásìkò ramadan kan wọnú mọ́ṣáláṣí wọ́n wá rí àwọn èèyàn ẹnìkan ń dá tiẹ̀ kí àwọn kan kí lẹ́yìn lè máàmù kan àwọn kan kí tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ẹ̀ wá dàbí ìgbà tó so yìí pé ariwo ntí kálukú ń ṣe kọjọra wọn nígbà tó sì jẹ́ pé ó súnmọ́ pé òrùn kan náà gbogbo wọn jọ ń kí báyìí ni Umar radiyallahu anhu ló kó àwọn èèyàn jọ gbogbo wọn kíkẹ kí máa kírun yìí ìmáàmù kan tí máa tí tù radiyallahu anhu torí di eléyìí di ibn Ka'ab ló yìí fún wa nínú Ramadan nítorí Umar wá ṣe ni pé kan ìjọ méjì àbí mẹ́ta lànà bí sallallahu alaihi náà ló fi ṣe bẹ́ẹ̀ ètò Umar wá ṣe yìí òun á gbọ́nà tọ́mí yọ ọwọ́ adi nǹkan tó tẹ̀síwájú tí ó fìgbà kan dúró má tí gbogbo Ramadan náà tán.

bẹ́ẹ̀ náà ni níbẹ̀rẹ̀ ìṣàkóso Umar radiyallahu anhu kó tó wá di ìgbà tí ìgbésẹ̀ yìí wáyé báyìí Umar kó wọn jọ lẹ́yìn Ubay ibn Ka'b Umar wa ni ni'mal bid'atu hadhihi àdáadáa lẹ̀ lélẹ́ yìí o àdáadáa lẹ̀ lélẹ́ ṣùgbọ́n o. njẹ́ Umar gbà lérò pẹ̀lú àdáda lẹ́ńbí tí kò yẹ kí iyèméjì ọbẹ̀ lọ́kàn rẹ nípa rẹ̀ òun náà ní kí kó tó kó àwọn èèyàn jọ máa kí lẹ́yìn Ubay ibn eléyìí tá ànábì ò ṣe sallallahu alayhi wa ànábì ò kó àwọn èèyàn jọ máa kí fún wa ti kó àwọn èèyàn jọ láti máa àdádálẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ́tò sì yapa nípa àdádálẹ̀ tó ń sọ ń bí ṣé bídà ṣàr'íyà ni àbí bídà tún lùgàwíyà ṣé àdádálẹ̀ nínú òfin ni àbọ̀kàn ló gbólóhùn lédè lárúbáwá pé a nǹkan tuntun lélẹ́yìí o apá kan nu wọn wọn ní tá a bá ti sọ náà tába ti pè nǹkan ládàáda lẹ̀ àdáadáa lẹ̀ nu sẹ̀rí ànánu apá kan nu wọn bí Ibn òun sọ pé àdáadáa lẹ̀ tí wọ́n wí bẹ́ẹ̀ àdáadáa lẹ̀ ti kí ni lògàwíyà ni léde lárúbá pé nǹkan tuntun lélẹ́yìí ó túmọ̀ sí pé ó tako à ṣùgbọ́n èdè lárúbá ni ta ni tí dáadáa lẹ́lẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run tó tún lọ́ọ́ dáa ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ń pè bídàá ń bí ṣàràyíyà ni nítorí pé alfardul kamil fil bídàá an takuna ṣàràyíyà tá a bá wí gbólò ìtumọ̀ tó gbọ́dọ̀ mú òun náà ni ìtumọ̀ rẹ̀ tó pé jù èyí tó sì pé jù nínú ìtumọ̀ bídàá òun náà ni kó jẹ́ bídàá nú ẹ̀sìn Ọlọ́run. wọn ní tí umar sọ yẹn ni pé àdádálẹ̀ lélẹ́yìí o nínú ẹ̀sìn ọlọ́ ṣùgbọ́n tí umar gbà lérò pẹ̀lú àdádálẹ̀ tiẹ̀ tó pè ní àdádálẹ̀ yìí òun náà ni pípa pípèjọ tó pe àwọn èèyàn jọ pọ̀ máa kí lẹ́yìn ẹnìkan ló ń kà kún àdádálẹ̀ tó kọ́ ànábì ò kọ́ èèyàn jọ máa kí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ní àdádálẹ̀ tèdè ni àwọn wò pé kò lè já dáadáa lẹ̀ ti ṣẹ̀ríà àjẹpẹ́tẹ̀dẹ̀ ni ṣùgbọ́n àwọn tó ní ti ṣẹ̀ríà ni àwọn wíwò táwọn wò ó tún wẹ́ ju tàwọn àkọ́kọ́ lọ àwọn ní kìí ṣe pé kíkì ń jàmà ni Umar wò àmọ́ kíkójọ tó kó àwọn èèyàn jọ lẹ́yìn ẹnìkan o mo rò pé ẹ rí bẹ́ẹ̀ àwọn tí ń wò pé à jàmà kí wọ́n á ní tuntun bẹ́ẹ̀ bá nàbí ti kí pókí lẹ́ẹ̀kan ti tó láti mọ̀ pé kò burú. so umar ń wo kíkó tó kó àwọn èèyàn ibn kaab la siyama wa anna salata nafila pàápàá jùlọ ń gbàtọ́ pé nafila ni irun wọn gbàtọ́ lẹ́yìn náà kò sá dáadáa lẹ́ ń bẹ́ẹ̀ tí wọ́n ti kí náfìlà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam níjàmá rí bíbí abbas àtàwọn sàábẹ mi wọ́n kí náfìlà lẹ́yìn anabi rí níjàmá. so ṣùgbọ́n níbẹ̀ yẹn á ṣùgbọ́n tí Umar ní sọ ń kó yẹn jọ wọn rò pé fura ibi tí wọ́n ti ń sọ yìí pé Umar gbà lérò pẹ̀lú pé bídà ni tọ torí di eléyìí tá a bá wò ọ̀rọ̀ Umar tó ní ni'mal bid'atu hadhihi ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ o nítorí pé kò sí bídà kan tó dáa kò síbídé àkàn tó dáa kójó yí ọ torí kó anabi sallallahu alayhi wa sallam sọ wa kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah wa kulla dalalatin fin-nar kò sádàdà lẹ̀kan tó dáa torí ẹ̀ wọ́n tó ń wá bi tó fẹ́ lúgọ sí lábẹ́ ọ̀rọ̀ Umar yìí kàn pátẹ́gùn ti gbé umbrella kò síbídé àkàn tó dáa. gbogbo ẹni ọ̀dà wọ́n tó ń ṣe bídà túbá tó o bá túbá orí àánú wà. àánú inú nálẹ̀ yẹn sì ti gbẹ̀sán rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aládàádáálẹ̀ wọ́n ń gọ sábẹ́ ọ̀rọ̀ Umar yìí láti sọ yìí pé bídà تعتريها الأحكام الشرعية الخمسة من بدعنا أنا دا جو شريعة ما اللي ترى ويو اللي ترى بدعنا يعني كي الأحكام التكليفية الخمسة أنا دا تونسي ولو سي أبي ما سي أبي سي أتاي سي ردوبا wọ́n ní bẹ́ẹ̀ náà ní bídà lọ́dọ̀ àwọn bídà ni ẹ̀ o torí ẹ̀ wọ́n ní bídà kan wà tó jẹ́ wájibà wọ́n ní bídà kan tún wà tó jẹ́ mandúbà wọ́n ní bídà kan wà tó jẹ́ haram bídà kan wà tó jẹ́ makuruha bídà kan sì wà tó mubaha wàlá hawla wàlá quwwata illa billah nígbà tó ga wa anabi sallallahu alaihi wasallam sọ pé wa kullu bid'atin dalalah pé gbogbo àdádálẹ̀ wa nù ni ọ̀kan nù wọn ni wa kullu bid'atin tá anabi sọ o kíkẹ́ ẹja wò wò ṣé kúlù yun ṣé kúlù kúlì ni àbí kúlù kúlìyà ẹ̀yin kékeré ń jẹ́ ilmul mantiq nìyẹn nípa logic nínú logic nìyẹn pé kúlùkúlì ni ẹbí kúlùkúlì yà ẹsẹ kúlùkúlì o pé kúlùkúlì kúlùkúlì yà so gbogbo eléyìí kò sí ní dáa bẹ́ẹ̀ bí ṣe wallahi torí kan náà fi ọ kullu bid'atin gbogbo gbogbo àánú àánú wọn ni wọn dáa tẹ́bá sọ pé gbogbo kólù am náà ni torí pé nù usul al-fiqh kol min al-alfaz al-umum wọn bẹ nù àwọn gbogbo ìwé náà wọn ni ọ̀dà tí bọ́lá ń sọ̀rọ̀ ọba kan tó lọ́n sọ pé ń gba ọkọ̀ ju omi ń di àwọn èèyàn tọkọ̀ ju omi wọn bá ti jẹ́ tuntun yọ gbà ọlọ́ni yá akhudhu kulla safinatin ghasba ó máa ń gba gbogbo ọkọ̀ ojú omi lọ́dọ̀ àwọn tí wọ́n ní ní gbígbà àti jíjàgbá. ṣé gbogbo ọkọ̀ ojú omi ilé ayé ló wá ń gbà? àwọn ní kúlókúlí ni àwọn kúlókúlí yà ṣé gbogbo ọkọ̀ ojú omi ilé ayé ni wọ́n ń gbà? bákan náà sèbí ọlọ́run bá tún sọ pé tudammiru kulla shay'in bi amri rabbiha fa asbahu la yura illa masakinu masakinu wọn bẹ ilé tí wọn gbé ń bẹ Ọlọ́run sọ pé tudammiru kulla shay bi amri rabbiha ń pa gbogbo nǹkan rẹ̀ ń parun pẹ̀lú àṣẹ ọlọ bóun nílé wọn ṣe wá ṣẹ́kù sáma ṣẹ́kù ilẹ̀ ṣẹ́kù àti pé ṣẹ́kù lòkulè ni ṣẹ́kù lòkulè ni so bákan náà wọn tún ní inú orin anábìrà azọbìyàní ó ní ala kullu shay'in ma khala Allaha batilun wa kullu na'imin la mahalata za'ilu pé gbogbo nǹkan tó yàtọ̀ sọ́lọ̀ ìbàjẹ́ ni o bẹ́ẹ̀ sì ni gbogbo ìdẹ̀ra kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀tàn náà ah, nínú tó yàtọ̀ sọ́lọ̀. So náà ni àwọn màláíkà ṣé ìbàjẹ́ làwọn náà nínú tó yàtọ̀ sọ́lọ̀ làwọn ànábì àwọn kúlùkúlì nìyẹn fa ni wọ́n ń pè tọ̀ ní ìsinsìnyí wọ́n kó alákùlù yẹn so àwọn àpèjúwe rẹ̀ pọ̀ alákùlù ha àlásìkò fún gbogbo kúlùkúlì yẹn àti kúlùkúlù kọ́ kúlùbídàtín gbogbo ànú ànú ni síbẹ̀ ní sùnmọ̀ kọ́ àdàbí sallallahu alaihi wasallam sọ yìí pé alḥabbatu sawda dawa'un min kulli da' alḥabbatu sawda dawa'un min kulli da' oògùn gbogbo àárẹ̀ habatu sawda tẹnìkan ní ẹjọ́ níbo ni wọ́n ti máa tàgùn mu tàwọn lárúbáwá. <laughs> àbọ̀n bá wò <laughs> tọrọ kí ni dúdúdúdú kẹtẹ yìí náà máa lọ wọ́n yé lọ kankan wọ́n yé lọ kankan wọ́n lọ. wọ́n á ní àwọn ustaz ustaz kan máa kó àbùmù ká tó bá yẹ pé tó ọgbà lérò wọ́n ní pé habatu sọ̀dá àwọn lò náà lọ́wọ́ á di àbùn mu àbùn kálíbà mú <laughs> so ìdè má fi ṣíkà àmọ́ ká gunmọ́rú ti yín àwọ̀ èso irú rẹ̀ ní tàwọn ilé mi. tọ́ wọ́n sọ pé habatu sọ̀dá àdáwọ̀ àmì kò lè dà ṣé oògùn tí wọ́n ti ń ṣe ọ̀nà lọ́lọ́ mu habatu sọ̀dá oògùn gbogbo nǹkan ni. nàám ṣé gbogbo tí wọ́n ti ń ṣe yẹn náà ni àwọn tí àrùn ò tí mọ̀ oògùn tí tètè lé wọn wọ sàárè sàárè sàlámù àlè tó máa lo habatu sọ̀dá sí ọ̀lọ́ naam ẹjúwe rẹ̀ fún wọn tí wọn tí yọ lọ àwọn ní hypertension tí wọn bá lo abẹ́tù soda sí yọ lọ hmm? yọ lọ ẹ ti dán o tọ́ à ń béèrè náà ni téyín bá ń ròyìn. ṣé yọ lọ náà inshallah yọ lọ inshallah kò ewu torí ẹ kẹ má bàa pọrọ anábì nírọ́ sallallahu alaihi wasallam àwọn sọ pé oògùn gbogbo ń kọ pé gbogbo bá kọ pípé fún mi. torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ pọ̀rọ̀ ànábì ní rọ sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣe sọ yìí pé Allahu khaliqu kulli shay ọlọ́run ló ṣẹ̀dá gbogbo nǹkan ọlọ́run sì tún pera rẹ̀ náà ní nǹkan ó pera rẹ̀ ní shay kul ayyu shay'in akbaru shahadatan kulillah ó pera rẹ̀ ní shay ó sì tún ní Allahu khaliqu ó lè ṣe tó náà lọ dára rẹ̀ olùkọ́ yé wa ọlọ́wọ́n bá ẹnìkan kan ọ̀dà òun ló sì dáàbò bò nǹkan torí ọ sọ pé Allahu khaliqu kulli shay'in min sha'nihi an yukhlaq ọlọ́run ló dá gbogbo nǹkan tó ṣe pé wọ́n á máa dárú rẹ̀ tó yé wa tọ́ ọjà bó ṣe jẹ́ mẹ́rin. bẹ́ẹ̀ náà ni kullu shay'in halikun illa wajha yàtọ̀ sí wajhu rabbina ó yẹ bùkọ́ wajhu rabbika dhul jalali wal ikram yàtọ̀ sí wajhu rabbina tí ò ní parun àwọn kankan wà tí ò ní parun gẹ́gẹ́ bí àgọ́ ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí àwọn tó lọ́n dá sínú àlùjànnà àwọn ògbó wẹ́rẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n máa ṣiṣẹ́ sí àwọn ọmọ àlùjánà wa yatufu alayhim wildanun mukhalladun àwọn ọmọ abẹ láéláé ni kò sí kú gbogbo ìdẹ̀ra tó lọ́n dá sínú àlùjánà yìí tí máa ń sẹ̀mí wọn ní kú hurun 'ayn àwọn obìnrin àlùjánà àwọn ẹlẹ́yinjú gẹ́ wọn ní kú nígbà tí gbogbo nǹkan bá parun tó a jẹ́ pé gbogbo nǹkan parun tó lọ́n pàkọ́lẹ̀ pé ó ṣe kìnìún yọ parun ló lórí. bẹ́ẹ̀ náà ní àmọ́ bídà àwọn ò bẹ́ẹ̀ gbogbo bídà náà dá ẹja wọn bẹ́ẹ̀ torí pé gbogbo àdádálẹ̀ ànú ni gbogbo ànú ẹ̀wẹ̀ inú ẹ bá kún lọ́dà jù bẹ́ẹ̀ lọ ànú ni wọ́n ní ṣé káwọn ọmọ kàlẹ́ndà kàlẹ́ndà tuntun kàlẹ́ndà Islam ń wá ní kíni ẹ̀ tó jẹ́ kàlẹ́ndà Islam mélòó mélòó lẹ kà kún wọn kà kọkọ kún bẹ wọn á kóra wọn jọ odò yìí pápá wọn mọ á lùlù pé akọ àmójúbà ọdún tuntun wọlé ta ni wọn fi jọ wọn fi jọ àwọn sọọra àwọn kiri yó torí pé àwọn tí wọn ẹni tí bá ń kiri tó tara rẹ̀ tó fi yó. ọdá dúkú ló ẹ ti sin náà náà wọn lọ fi kú wọn ni kíni wọn lọ bọọlẹ توجوانا الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين أنت ليه ما في بقى بارو أرويكي أقوم wọn àlà nàbì ké kò sínú àdìsí taka ṣé àfàmù wa nùtúrà yìí tó ṣùgbọ́n àwọn ẹgbàá wa kan wá àwọn ẹgbàá wa kan wá bíi èyí tí wọ́n gbà wá tí imaamu Tabarani àti Abdu ibn àtàwọn míì gbé jáde látọ̀dọ̀ ibn Abbas radiyallahu anhuma. أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان عشرين ركعة والوتر pé ogún rákà lànàbí máa ń kinu Ramadan táwa tún fi wítìrì kún ó di mẹ́tàlélógún so ṣùgbọ́n àdìsí wọn ni kò fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ rárárárá so nítorí délé ìyá àlè fi sẹ̀rí alimami Suyuti rahimahullah wọn kọ tírà kan láti báàkì àdìsí gba gbogbo ọ̀nà ṣùgbọ́n kò rọ́nà jókòó kò rí ọ̀nà jókòó torí pé tẹ́ bá wo madahibul arba'a ẹ rí i pé gbogbo wọn pátá ní tí wọ́n sọ kọjọ ń tàn ká nínú hadith Aisha pé anabi raka mọ́kànlá àbí raka mẹ́tàlá ni màá kí kò sí tẹ́ bá wo àwọn hanafiya shafi'iya hanabila wọ́n ní ogún raka alámakin tarawih kátó kí wítìrì lé yọọ máa mẹ́tàlélógún torí wọ́n nígbà tí àwọn ìgbà wáyé wọ́n pé Ibn Abbas sọ pé níta nàbí máa ń kírun wọ́n tún lẹ́gbà wá kan wá pé nígbà tí Umar tó kó àwọn èèyàn jọ pé ẹ máa kírun lẹ́yìn Ubayy ó sọ fún Ubayy pé ogun rákà ní kó máa kí fún wa pé ogun rákà ní kó máa kí fún wa torí rẹ̀ ni àwọn mẹdáìbù yẹn à ń pè àwọn mẹ́ta yẹn nígbà tí wọ́n ti jẹ́ mẹ́ta nu mẹ́rin wọ́n ti di jumhur jumhur al-fuqaha àwọn ètò pọ̀jù náà àwọn olùmọ̀ fiqh àwọn sọ pé kí náà máa kí mẹ́tàlélógún torí àwọn ṣàfihàn àwọn ọ̀yapa gbogbo olú tó bá jẹ́ pé ṣàfihàn ni wọ́n ti ń tẹ̀lé gẹ́gẹ́ bí Kenya gẹ́gẹ́ bí Djibouti gẹ́gẹ́ bí Indonesia gẹ́gẹ́ bí Chad gẹ́gẹ́ bí apá ní Misr so àwọn eléyẹn àwọn gẹ́gẹ́ bí Malaysia Singapore so gbogbo àwọn eléyẹn gẹ́gẹ́ bí apá ní Iraq àwọn eléyẹn ẹ̀rí kan kí raka mẹ́tàlélógún. àwọn hanafiya rákà mẹ́tàlélógún gẹ́bí India Pakistan Afghanistan Turkmenistan títí tó fi dé England àwọn mùsùlùmí tó pọ̀ nbẹ àwọn Pakistani so báwọn náà ṣe ń kí Iraq so twenty three rakat sẹ́nu pé àwọn tó ń tẹ̀lé madhabul Hanafi àwọn náà pọ̀ jù láyé àwọn náà pọ̀ jù láyé followed by al-Malikiya. al malikiya followed by ash-shafi'iyya àwọn tó wá kéré jù làwọn hanabila tọ́ tó bá wo àwọn tó ń tẹ̀lé hanabila náà bíi as-saudiya bíi al-kuwait ẹ̀ ìpá àwọn ilé yẹn àwọn náà rákà mélòó mẹ́tàlélógún ni wọ́n máa ń kí torí mádàbù tún wọn nù so wọ́n sì ń fi àwọn ẹ̀rí wọ̀nyí sẹ̀rí ṣùgbọ́n wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ tó ọ̀rọ̀ àwọn ni tí ò bá fẹsẹ̀ rìn lẹ̀ kò sádìsì kan tó sọ pé iye nọ́mbà tá a kì ní bẹ́ẹ̀ ni àmọ́ kò sádìsì kan tó sọ pé twenty three la kì àbọ̀ wà kò sí bí òṣè sí bí òṣè sí ètí ó límìtì wa bẹ́ẹ̀ náà ni kò sí ètò límìtì wa pẹ̀lú nọ́mbà kan. àmẹ́tẹ́ bá màlìkíyà àwọn sọ pé a kì mọ́kàndínlógójì thirty nine. áàkì mẹ́rìndínlógójì ní tarawih àwọn áàkì mẹ́ta ní wítì ó di mọ́kàndínlógójì wàlá ṣẹ́kà ẹ mọ́tàbùl máàlìkì lẹ́ ń tẹ̀lé nàìjíríà ń bì sá naam abẹ́ ń sẹ́sà ni so àwọn tá a rí pé wọ́n yarí máa màlìkì lọ́wọ́. àmọ́ yarí mọ́ ìmáàmù wọn lọ́wọ́ jù nípa tarawih làwọn màlìkíyà pàápàá màlìkíyà áfíríkà yìí bóyá màlìkíyà ní Imaratul Arabiya al-Muttahida United Arab Emirates bí Abu Dhabi Dubai Ra'sul Khaymah al gbogbo orú bẹ́ẹ̀ àwọn lè máa kí bẹ́ẹ̀ torí pé màlìkíyà làwọn tẹ̀lé mẹ́rin bẹ́ẹ̀ irú irú àwọn màlìkíyà tó wà Morocco. malikiya tó wà ní Tunis malikiya tó wà ní Libya tó wà ní Algeria so àwọn eléyìí wọn lè máa síbẹ̀ àmọ́ ń gbà tá a bọ́ sí South Sahara Allahu Akbar kálukú mú ọ̀nà oríṣiríṣi fún àná kékeré ni wọ́n ti sọ pé rákà mọ́kànlá ni malikiya sọ pé rákà mọ́kàndínlógójì fẹ́lẹ́ yìí àríkọ́ àmàlìkíyà ọ̀tẹ̀lẹ́ o. so so si da sosi sọdaa bẹ́ẹ̀ sọdaa bẹ́ẹ̀ sọdaa bẹ́ẹ̀ ẹnìkan ní ọmọ màlìkí ọyàtọ̀ sí sẹbẹ nka akhbari nka ẹjumawi ẹziya risala akorobul masalik mukhtasar so gbogbo àwọn tíra àwọn tíra màlìkí yà ni. àbí fíkì wo lẹ tún mọ̀ ń bí báyìí tó yàtọ̀ sáwọn eléyìí kò sí. afatu'minuna bi ba'dil kitabi <laughs> ẹgbà pàkà ẹ̀dà pàkà sọ́dọ̀ abẹ́ wọn á ní asúnà làwọn tẹ̀lé ọ̀dà ẹ̀tẹ̀lé súnà nu gbogbo nǹkan èsì pé ẹ wà selective pé lẹ́yìn ẹ̀mú màlìkíyà ń bẹ̀ ọ́ ẹ̀mú súnà ń bẹ̀ kò túmọ̀ sí pé màlìkíyà bí dáa ni o. maliki súnà náà ni ṣùgbọ́n àwọn kankan ń bẹ bí rúbà wọn tó yẹ bóyá àwọn ń wò pó lágbára ju àdéhìí tó sọ pé pátá mọ́kànlá lọ àbí mẹ́tàlá sẹ́yìn máa tó fà lọ́dọ̀ màlìkíyà wọ́n sọ pé bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń ṣe madina ọ̀dà wọ́n nítorí pé jọ́nsẹ́ madina yẹn ọgọ́rùn-ún èèyàn. ńlọgbà alátọ̀dọ̀ gọ̀ọ̀rọ̀ èèyàn títí òfin dórí ayé ànábì sallallahu alaihi so ntẹ̀yìn púpọ̀ gbà wá ó jìnnà sí kásìsì ọ̀sẹ̀lẹ̀ nínú ẹgbà wáyùn yàtọ̀ sí ntẹ̀yìn kan èèyàn méjì èèyàn mẹ́ta gbà wá lọ mo rò pé yé wa làwọn fi sọ pé àwọn àdìsí àyíṣà yẹn pé rákà mọ́kànlá nàbí mẹ́tàlá àṣìṣe lè wọnú ẹ̀ yàtọ̀ sí ntí èèyàn jantirẹrẹ gbà wá pé bẹ́ẹ̀ wọ́n máa ṣe lọ ìdínú táwọn fi sọ yìí pé eléyìí ń lágbára ju ẹgbà wa tó sọ pé rákà mọ́kànlá àbí mẹ́tàlá nìyọ kálukú náà ní tí fi ń fún tiẹ̀ lágbára tọ́ wọ́n ní kò sí pé ara àmàdínà kan kí mọ́kàndínní ogójì tó kọ́ ànábì náà lọ́wọ́ àmàdínà àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tó ànábì náà ní wọ́n sì pé ń kí rákà mọ́kànlá sòtí òbẹ́yìí tí wọ́n sì pé twenty rákà wọ́n ní kò fẹsẹ̀ rìn lọ bàbá tán ilé ìjẹ́bù sì jẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé ká kírun tarawih sunna ni o torí ẹ̀ má wulẹ̀ sọ pé ni'mal bid'a o sunna ni torí ẹ̀ wo orí nǹkan kan tó fẹ́ fi gbé tiẹ̀ lárugẹ sobi ẹni tó ń gbé tẹ̀sùn bá ká tó pé sunna ni wọ́n ní kì í ṣe sunna wọn ni wọ́n dà bẹ́ẹ̀ bá pè ń bídà àti pé ni'mal bid'a kò sí ni'mal bid'a gbogbo bídà ní kíni lọ́la àlọ́ so tọ́ba sì sọ pé tí wọ́n máa gbà lérò ni pé wọ́n kì í jọ jama nínú náfìlà kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ wọ́n ti kí náfìlà ní jama pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam wọ́n ti kiri gẹ́gẹ́ bí Abbas àtẹlómi wọ́n tù lẹ́yìn anabi kí náfìlà. tọ́ kí ló dé tán fi pẹ̀lú yẹn ní at-tarawih salatu at-tarawih al-imam gbá dìsì kan jáde láti ọ̀dọ̀ yẹn ńlá Aisha radiyallahu anha wọn lànà bí sallallahu alaihi wasallam wọn máa ń kíra ká mẹ́rin lóru thumma yatarawwahu lẹ́yìn rẹ̀ lànà bí wọn wà sinmi lẹ́yìn rẹ̀ lànà bí wọn wà sinmi fa atala hatta rahimtu lẹ́yìn rẹ̀ yóò dìde yóò kírun yóò tún pẹ́pẹ́pẹ́pẹ́ débi pé àánú rẹ̀ máa ṣe mí yàtàrọ̀ wà ibẹ̀ wọ́n ti mú kí at-tarawih ọwọ́ akókè sọ bí tẹ́ ti rà sámú fún wa ibi tí a ti rí tarawih nù àmọ́ asámú asámú báwa lọ ẹ̀yin haúsá náà tẹ́ ní asámú yóò lẹ́yìn náà ti rí ti ẹ̀yin ní sin asámú àwọn lẹ́yìn ní asámú ibi tí a ti rí tarawih la àtúgbò àdéhùn ọba àmọ́fẹsẹ̀ rinlẹ̀ ẹ torí kọ́rọ̀ ń bẹ lórí àdìsí yẹn gbọ̀tùbí náà ti rí sọ̀lá tó tarawih wọn aṣáàmù ọ̀la àmọ̀túmọ̀ bẹ́ẹ̀ ni mà aṣáàmù náà sẹ́sẹ̀ nítorí aṣáàmù gbọ́dọ̀ ẹ ti rí Allahu a'lam náà kí ni. na ọjọ́ náà bá àná wa ni lọ́wọ́ adání ẹ̀kú ọlọ́mọdà ní aṣáájú màlẹ́kọ̀ akọọ́lẹ̀ ọ̀sọ̀ fọlọ́ pé náà ọjọ́ náà bá àná. sọ àlọ́kùn làhàl ẹ̀ àwọn nǹkan púpọ̀ bẹ́ẹ̀ wà fẹ́ pé ìgbà tí mùsùlùmí àkọ́kọ́ tó gba Islam wọ́n kírètì àwọn ọkọ̀ fún nǹkan púpọ̀ tó eléyìí ẹ̀ta bá ti mọ̀ bọ́ sí i ká máa mẹ́nu kó kò kírun ìṣáì rẹ̀ kó bá a lẹ́nu ásámú kó bá a lẹ́nu tarawih kò sì ní ìdíkẹ́ máa pariwo bá kí ni a fẹ́ fi tó o bá ti dé wọn kó fi láká ìgbé ṣé tarawih wọn kí lọ́ọ̀ ni àbí. torí de eléyìí àti rí i pé sọlátù tarawih arábì sallallahu alaihi wasallam ní kọ́kọ́ kì í ó tilẹ̀ jẹ́ pé Umar radiyallahu anhu àwọn kó àwọn èèyàn jọ lẹ́yìn lè má mú kàn kọ́dà ìgbà wa kan gan sọ pé ó ní kọ́ máa ké ìyá àyà báyìí kó sì mú kí irun yẹn gún báyìí kó yàní gbogbo eléyìí ala kulli hal lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú ìgbà wa mi wá ìgbà wa yìí wá láti ọ̀dọ̀ Kharija. بن حذافة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله أمدكم بصلاة هي خير لكم من حمر النعم wọ́n ní ọlọ́run ọba ó ti ṣe àlékún kan fún yín o àlékún sọ̀láàtì kan fún yín lónìí o ó ti ṣe àlékún sọ̀láàtì kan fún yín sọ̀láàtì yẹn ó lóore fún yín ju àwọn ràkúnmí pupapupa lọ wọ́n máa ń sọ pé ràkúnmí pupa pupa nítorí pé lọ́dọ̀ lárúbáwá kò sówó tọ́ wọn tò awọ rẹ̀ ló pupa fá ọwọ́ pàwọ́ rẹ̀ jẹ́ pupa àwọn ó ti sọ di ràkúnmí tọ́ wọn jù bẹ́ẹ̀ ni àwọn èèyàn nínú àwọn àṣà wọn èèyàn máa wo nǹkan mi pé ah kí wọ́n á ní ìyàtọ̀ funfun àti pupa lọ́dọ̀ tí wọ́n ràkúnmí pupa owó rẹ̀ wọ́n púpọ̀ kò sì jìnnà láwùjọ tiwa náà kí màálù pupa kọ́ wọn ju màálù funfun lọ nítorí pé màálù púpọ̀ kọ́mọ̀n kò jìnnà kí màálù lọ́jọ́ lómi ìyeyè yẹ́lò kọ́ wọn ju funfun lọ kò yẹ́lò kò gbòò ẹ́ níbo màálù eléyìí tó ti wá ẹran náà nífa so bẹ́ẹ̀ ni nínú àṣà tàwọn lárúbáwá tíra kùnmi bá jẹ pupa yìí máa ń wá gidigidi yéé ṣe kó aláwọ̀ kùnkùn máa dífá yéé ṣe brown pupa tí ó pupa à ó rí à tó bá wà níbi tí àwọn ràkúnmí wà láyé ọmọ kó pupa ó rí à ìdí tí ó fi wọn nù torí ẹ wọn ní ọlọ́run ọba ti ṣe àfikún sọ̀láàtì kan fún yín o sọ̀láàtì orúkọ rẹ̀ ní kí ni alwitr hiya khayrun lakum min humuri na'am ó fún yín ju àwọn ràkúnmí pupapupa lọ olóore fún ju àwọn ràkúnmí pupapupa lọ nígbà tó ti pé àwọn lárúbáwá tí wọ́n dojú ọ̀rọ̀ kọ nígbà yẹn owó tó wọ́n jù lọ́dọ̀ tí wọ́n lọ kò wá túmọ̀ sí pé nígbà tá a bá fẹ́ túmọ̀ rẹ̀ ní ìsìn pé kó lè bá yí àwọn èèyàn á wá ànábì padà wípé khairun lakum mina dunya wa ma fiha á irọ́ lẹ̀ ń pa má nàbí o kó lóore ju gbogbo ilé ayé àti tìǹbẹ̀nu ilé ayé lọ kì í ṣe tá nítorí sọ ni pé ó lóore fún ju àwọn ràkúnmí pupa pupa lọ àwọn asàlàyé ìdí tí wọn fi sọ pé ràkúnmí pupa torí lọ́dọ̀ tiwọn nínú owó tó wọ́n jù nítorí ràkúnmí pupa iye tí wọ́n tà yọ kọjá iye tí wọ́n tà ràkúnmí tó di aláwọ̀ mi lọ. tọ wa ma hiya ya Rasulullah qulna wa ma hiya a béèrè pé kí ni ni irun náà qala al-witr Ànábì ní iná nìrún náà tó lọ ń sàlékún rẹ̀ fún wa ma bayna salati al-isha ila tulu'i al-fajr àkókò rẹ̀ náà ni n ti ń bẹ láàrin ìgbà tá a bá kí salati al-isha sígbà tí al-fajari yọ n ti ń bẹ láàrin ìgbà tá a kí salati al-isha sígbà tí al-fajari yọ rawahu al-khamsatu illa an-nasa'i wa sahhahahu al-hakim àwọn márààrún ni wọ́n gbé jáde yàtọ̀ sí an-Nasa'i abu abdullahi al-Hakim ó sì ní hadithun sahih tẹ́mání al-khamsa tún síbẹ̀ ti mọ̀ wọ́n àwọn náà ni naam ẹ̀rí nígbà tí àwọn èèyàn bá ti lè sọ̀rọ̀ ó túmọ̀ sí fún wọn ọ̀mọ́ rawahu al-khamsa àwọn márààrún ló gbé jáde. نعم أبو داود ها الترمذي ابن ماجه إمام أحمد àwọn márùn-ún ló gbé jáde àyàfi nàṣáì èèyàn mélòó ló wá gbé jáde nísìn èèyàn mẹ́rin tọ́ abu abdullahi alhakim asitimatira tiwọn ọ̀nà ni almustadrak wọ́n gbé àdìsí jáde ń bẹ̀ gbọ́dọ̀ wọn bá ti ṣe àlékún sọ̀láàtù kan fún yín o sọ̀láàtù yìí lóore fún yín ju àwọn ràkúnmí pupapupa lọ àwọn sàbí wa ní kí ni sọ̀láàtù náà ànábì wa ní àlùwẹ̀tì àkókò rẹ̀ ń bẹ láàrin ìgbà tá a bá kiri ṣáì sí ìgbà tá alifájàre ọyọ alihamudulilah eléyìí fi hàn wá pé ọlọ́run bá fẹ́ràn wa ọlọ́run fẹ́ràn wa ló fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí lófin fún wa ẹni tó bá ń mójútó wítìr ó ti ṣe dáadáa síra rẹ̀ ẹni tó bá pàtì kò ní ẹnìkan lára àforí ara rẹ̀ ó ṣe ra rẹ̀ hadith yìí bó ti ṣe wáyé sẹ́ńtọ́ kà sí pọ́nrán ẹni sọ̀látùl wítìr ní àbíbáwò inna Allaha amaddakum bí salati dájúdájú ọlọ́run ọba ó ti lé yín kún pẹ̀lú òórùn kan o. hiya khayrun lakum min humurin na'am ó lóore fún yín ju bụ ràkúnmí pupapupa lọ àwọn gbọ́ yẹnu àdìsí àtàdìsí mi yìí pé ọ̀ràn yẹn ní wítìrì ṣùgbọ́n ọ̀ràn yẹn tí ò tú ọ̀ràn àtàwọn àrùn wákàtí wọ́n pè ní àwọn àti ọ̀ràn yẹn wákàtí márààrún wọn kò ní fẹ̀ríìdọ́ fẹ̀ríìdọ́ àlàyé pọ̀ ń bẹ̀ wọ́n ìdí náà fi ṣèyàtọ̀ láàrin fẹ̀ríìdọ́ àti wájibà ọ̀pọ̀lọpọ̀ lè má mọ àǹfààní bàbá ń ṣe lálàyé Abu Hanifa wọn ní sọláàtù wítìrì wájibà àwọn olùmọ̀ yòókù wọn pè é ní kíni náfìlà súnà. ẹ̀rí Abu Hanifa ni àtàwọn àdìsí mi ti ń bọ̀ àwọn olùmọ̀mí wọn ní súnà ní nítorí pé anabi wa sallallahu alayhi wa sallam wọn kì a sì rá anabi kó kírun ọ̀ràn yẹn rí lórí gbogbo òun tó kí lórí ràkúnmí rí sunna náfìlà kíkí tí wọn ti wá kí lórí ràkúnmí tọ́ka sí pé kì í ṣe ọ̀ràn kíkí lórí ràkúnmí ò túmọ̀ sí pé kí sọ̀ràn yẹn bidẹ́líl ọ̀rọ̀ tá sọ. torí rẹ ẹni tó bá pọ̀ tí ò kí Abu Hanifa ẹni tó bá kọ̀ tí ò kí ọ̀sẹ̀ lọ lọ́dọ̀ àwọn ṣùgbọ́n tí wọ́n ń pàtì lójoojúmọ́ tí gbogbo yóò di kí ni fàásẹ̀ yóò di ojoojúmọ́ la máa ń kí wítìrì àbí bẹ́ẹ̀ kọ́ ni àdúgbò ẹ̀fọ́lọ́ àmọ́ kan láàrin inṣàlá tó ká má jẹ́ ọbọ ma ká máa gbìyànjú láti mójútó ọ̀nbẹ nínú wa ẹni tó máa ń jí kí lóru nítorí da púpọ̀ ní í ó sì ń bẹ́ẹ̀ nínú wa ẹni tó mọ̀ wọn rẹ̀ wọn bẹ nu ẹni tó kí lẹ́yìn ìṣá ní mẹsàlásì lẹ́yìn ìgbà tó bá kí súnà tó rọ tẹbẹ tó lọ ìṣá ó sì ń bẹ nínú wa ẹni tó sọ dílé bá kí súnà tó rọ tẹbẹ tó lọ ìṣá tó bá ti wọlé ó sì kí wítìrì ó sùn kọkàn rẹ ó lè balẹ̀ kó wọn jẹ gbèsè tọrọ ti mọ ike tó ń bá ní kó wọn fi sóòrù wọn ní jí bó ń bá sì jí wọn ní dìde ọ̀pọ̀lọpọ̀ alamọra wa ẹlòmíì wọ́n ti máa jí tó one hour tí ò ní dìde. kódà dojúmọ́ ní báyàwó jà ó ti ọmọ màá jí mi má ẹ ẹ ni tí wọ́n lọ gbà gbogbo orí ẹlẹ́yìn ṣetán ó ń fẹ́ ká sórí ibú kọ́ lọ́mọ́sí wa ló lórí ibú tí ara rẹ̀ tí wọ́n ti pé tọ́ kó dìde máa kí wítìrì rẹ̀ kó tó sùn ọkàn rẹ̀ wọ́n á lè jẹ́ pé máa kí kó oríṣi ìtọ́n tó bá ti rí pọ̀ òun rí ọmú yọ sọ agbọn ọ̀dọ̀ tiẹ̀ lẹ̀ àwọn á ń jí lóru wọ́n máa ṣe kìyàmù lẹ́yìn bìlà wítìrì wọ́n á lè fìgbà kan dá wítìrì dúró tó sùn tó bá tún jí lóru kọ́ máa kì í ọ̀bọ lọ́wọ́ àṣetọ́ àná. bẹ́ẹ̀ náà láàrin àwọn míì nínú àwọn olùmọ̀ náà wọ́n tún ní irun míì náà tún jọ́ràn yẹn yàtọ̀ sínú wákàtí márùn-ún ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ọ̀dọ́gba o yẹ bi tó masjid sunna ni àbọ̀ràn yẹn sunna ni jumhurul fuqaha sọ ṣùgbọ́n lọ́dọ̀ ibn hazim ọ̀dọ́hìrì àwọn sọ kọ́ran yẹn ni wọ́n tẹ̀lé ti rúbá nàbì sallallahu alaihi wasallam sọ pé idha dakhala fẹlẹ yẹ fala yajlis sọlẹ yàrá rak'atayn. tẹnikẹ́ni nínú yín bá wọn mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ jókòó síwájú kótó dìbò kí rákà méjì wọn léléyìí tọ́ka sí wípé rákà méjì yín kọ́ ọ̀ràn yẹn ni ṣùgbọ́n wọn ní ẹjọ́ yé yín o wọn kó kẹfà o ṣùgbọ́n ọ̀ràn yẹn ni wàjíbàtún muta'alliqatun bil masajid wọn lọ́rọ̀ àyàn ni tó ní í ṣe pẹ̀lú mọ́ṣáláṣí kì í sọ̀rọ̀ àyàn ìsọ̀ràn àyàn gbogbogbò eléyìí jẹ́ ọ̀rọ̀ tiwọn ṣùgbọ́n kì í sọ̀ràn àsúnà náà tọ̀ wọ́n sì lẹ́rìí tó báàkì wọn lórí wọn lẹ́rìí kan ti jókòó mọ́ṣáláṣí ànábì ní kó dìde kó kì í tí ọ̀bá jọ́ràn yẹn wọ́n ní kó dìde kó kì í kì í sọ̀ràn yẹn so ṣùgbọ́n sunnatun mu'akkada gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wítìrì sunnatun mu'akkada tọ́ lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú àdìsí Abdullahi bin Burayda wa radiyallahu anhu látọ̀dọ̀ bàbá rẹ̀ Burayda òun jẹ́ sàbẹ̀ wọn lànà bí wà kí àti ọlọ́wọ́ bá kó máa bá sọ pé alwitru haqqun witru ọ̀ràn yẹn ni o faman lam yutir falaysa minna ẹni tó bá kọ̀ láti kí witiri kò ní jọ́ kan nínú wa o. akhrajahu Abu Dawud bi sanadin layyin Abu Dawud lọ́gbàá wa gbọ̀nà kan lẹ̀ alimami Bukhari wọ́n ní da'if An-Nasa'i náà ní da'if ni so torí de eléyìí báyìí àdìsí kò sẹ́ẹ̀lì mbẹ́ eléyìí jẹ́bi tá a dúró sí lónìí wítìr sunnatun mu'akkada ẹni tó bá mójútó ó ṣèrà rẹ̀ lórí ẹni tó bá sì ń pàtì ó ti gba ọ̀nà àti dìpọ̀ kéè kọ́nà sànù wa torí de eléyìí à ń bẹ ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ọ̀ràn wa lọ lórí àti máa pa òfin rẹ̀ má kó lè wa jìnnà tí ń tí ọ̀dà ọ̀ràn wa lọ́wọ́ lórí àti máa ṣe ń tí ń fẹ́ àti bó ti ṣe fẹ́ kó wá sí àwọn ẹ̀sìn wa tá à ń ṣe látẹ̀wọ́gbà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.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 أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة